èmi alẹ́bíoṣù àwòlóòjọ́ <laughs> gbogbo olólùfẹ́ ìkànnì Olójúsọ́ọ̀sì TV mú kí wàá kú dédé àkókò yìí fídíò kúkúrú tí ẹ̀ ń wò yìí màá filẹ̀ fún yín ká lọ wò ó ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ni pé alẹ́bíoṣù àgbà òṣèré tó máa ń sábà ṣe babaláwo ni ó ti ké gbàjarè síta ó ti sunkún síta ó nílò ìrànlọ́wọ́ ó ti sátọ̀ àgbàlá Gabriel wá ṣùgbọ́n mo gbàgbọ́ pé kì í ṣe àgbàlá Gabriel ló sátọ̀ wá bí kò ṣe ọlọ́run àgbàlá Gabriel kí lè wọ ọkàn yín nípa bàbá yìí pẹ̀lú àgbàlá Gabriel tó wá bá fún ìrànlọ́wọ́ ẹ jọ̀wọ́ ẹ bá wa comment ẹ bá wa like bákan náà ẹ bá wa share ẹ̀yin tẹ̀ subscribe ẹ bá wa subscribe sí Only Jesus TV ká lè máa wá ká lè máa mú tuntun wá fún wa ẹ ṣe ó yá lókè lọ́run ká wá lọ wò ó bó ṣe ń lọ. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri olú mẹ́rin àgbáyé ó kí orúkọ mi ní Adéwálé Alébíoṣù tí àwọn èèyàn máa ń pè mí ní Awólọ́jọ̀ mo nílò ìrànlọ́wọ́ gbogbo àgbáyé ni gbogbo èèyàn olólùfẹ́ mi káàkiri olú mẹ́rin àgbáyé ni mo nílò àánú yín mo fẹ́ kẹ́ jọ kẹ́ ṣàánú fún mi ẹ má sọ pé Alébíoṣù again mo tún dé bẹ́ẹ̀ kọ́ àwọn tí wọ́n kọ́kọ́ gbé mi jáde pé wọ́n máa bá mi bẹ àwọn olólùfẹ́ mi kan ṣàánú fún mi èmi ò mọ̀ pé àpò tara wọn ni wọ́n ń dù nígbà tán fẹ́ ṣe wọ́n ní kí jẹ́ káwọn fi àkáǹtì tí wọ́n sí ìgbà tó yá wọ́n ní àwọn èèyàn ò fún mi lówó ṣe mọ̀ pé ọ̀nà dẹ̀ máa mọ̀ tó bá wọlé àbówó wọlé mo bẹ̀ yín ni ìgbà tí máa lọ sí Ìkòròdú níbi ìsọjí Àgbàlá Gabriel mo wá ra wọn mo ṣàlàyé ọ̀rọ̀ ayé mi fún wọn wọ́n dẹ̀ ní ó dà wọ́n máa gbìyànjú fún mi láti bá àwọn olólùfẹ́ títí wọn àti tèmi náà sọ̀rọ̀ pé kí wọ́n ṣàánú mi mo bẹ̀ yín ni ẹ ṣàánú mi bẹ́ẹ̀ ṣe wò mí mo sick àwọn èèyàn ò pè mí síṣẹ́ mọ́ bóyá torí pé mo sick náà ṣe pè mí mọ́ oògùn ló gbé mi ró bí mo ṣe wáyé oògùn àti pé ọkùnrin mi gbọ́dọ̀ súnlẹ̀ torí àwọn ọmọ máa sanwó léwe a máa jẹun nulẹ̀ máa sanwó lé òun mo fi lóògùn tí mo fi ń gbéra mi mo wá òpó da tí fíìmù bá tiẹ̀ lọ mọ́ kí n máa ta nǹkan kankan kí n ṣí ṣọ́ọ̀bù kí n máa tajà kí n máa jí láàárọ̀ kí n máa lọ jókòó mbẹ kí n máa tajà ẹjọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo bẹ̀ yín ẹjọ́ ẹ ṣàánú fún mi ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel àtẹ̀yin olólùfẹ́ ti tèmi náà káàkiri ogún mẹ́rin àgbáyé mo bẹ̀ yín ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kí n kú báyìí má jẹ́ kí n kú báyìí kú báyìí pé gbà tí olódì mi bá ṣubú lulẹ̀ tó bá ṣe màmá sọ pé kí ló tún ṣalé bí oṣù kí ló tún ṣe ẹ ṣàánú mi torí téèyàn ò bá rí aláàánú kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ sẹ́dà nígbà tí rònú bá tún ti wá pọ̀ ju ẹ̀mí èèyàn lọ mo bẹ̀ yín ní lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo fẹ́ máa tajà ní ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ